Mudiru markaz wọ́n ní àkọọ́lẹ̀ burú níwájú sheikh adam tí ò ló ń kà àwọn ìwà tó ń pẹ̀lú ọ̀rá nígbà táwọn kan lọ bá wọn bẹ̀bẹ̀ lọ́dọ̀ sheikh adam. a máa ń tó jẹ́ kó o tó dọ̀gá a máa ń tó ní kó o tó dọ̀gá gbọ́ nǹkan tí mò ń sọ. tọ́lá lómi ìjọba ṣe bojú fáwọn èèyàn yóò wá sọ pé owó tòun lòún fi ṣe kàn ń bo tí rówó kì í ṣe ó dá àga tó jòkó sí yẹn yẹn náà ló ti rówó yẹn ni. látara ohun tí ẹ̀fẹ́ káwọn èèyàn béèrè ẹ̀ wá ń ba àwọn bàbá oníbàbà jẹ́ láwọn bàbá tí wọn ò ní ẹ̀ṣẹ̀ kan níwájú Sheikh Adam Sheikh Adam wọn ò ní àkọọ́lẹ̀ aburú kan níwájú Sheikh Adam rí mọ̀lá rẹ̀ sẹ́yìn bọ̀ṣúra bàtà jìbìrì ẹ̀ lámẹ́rẹ̀ kẹtù àṣẹ́kà Abdulwahab Zubairu Gamawi wọn ò ní àkọọ́lẹ̀ kan ṣẹ́ni tí àbáwá dákẹ́ gbogbo wọn ràn tẹ̀ sọ ìní Markaz mo fi dá yín lójú kíkọ́ lélẹ̀ sínsìn pé mùdúrú Markaz wọ́n ní àkọọ́lẹ̀ bú níwájú sí ádámù tí ò ló ń kà mùdúrù mẹ́tẹ̀s wọ́n ní àkọọ́lẹ̀ burú níwájú sí ádámù tí ò ló ń kà àwọn ìwà tó ń gbẹ̀lú ọ̀rá nígbà táwọn kan lọ bá wọn bẹ̀bẹ̀ lọ́dọ̀ sí ádámù tí sí ádámù ní kí n tó gbẹ̀bẹ̀ rẹ̀ àwọn ìwà tó ń gbẹ̀lú mi ẹni kó kọ sílẹ̀ kó sì sáyẹ̀nsì ìfọ̀túnṣàtẹ̀ ìhàfẹ́ ìtẹ́ àbábẹ̀bẹ̀ torí ọjọ́ ọ̀la mùdúrù ló fọwọ́ ara wọn kọ́ ìwà kínní ìwà kejì ìwà kẹta ìwà kẹrin ìwà karùn kódà bàbá ní kó má kọ́ lárúbáwá yorùbá ní kí wọ́n kọ́ wọ́n kọ́ tó wọ́n kọ́ déètì wọ́n sì sáìn máa fi hàn ìtọ́ba máa máa sọ̀rọ̀ lórí ẹsẹ̀ kọ̀ọ̀kan tó bá jásí pé bí ọmọ tó bá lálùbọ́kà sí wà sí bàbá ìrànìyẹn. tẹ́ ẹ bá dákẹ́ yé púrọ́mà bàbá yìí mo sọ fún ọmọ mọ́ríkàsí la wa àwọn àwọn àsọ̀rọ̀ sí bẹ́lẹ́ ọtí wa wàláì mo sọ bá dákẹ́ mọ́nà mọ́nà máa expose sáyé ẹ̀yin táṣìírí yóò bò fàbọ̀mọ̀ kọ́ lúkà wal asraru za'ira wan naru barizatun wal hakinullah irú yìí kan ló ń sọ àlébù èèyàn wa kulluka awratun wa linnasi alsunu ẹ̀jẹ̀ ìjókòó ara yìí jẹ́ tẹ̀bá fẹ́ tún ẹ náà ìwọ ajánẹ́sì àbárọ́wà sí ní tó mọ nǹkan kan jẹ́ wáfẹ́ àwọn kọ̀ọ̀kan lé ẹ kó wá wọn láàrin mòjúrù ṣé wọ́n sùúrù ta ló ní àwọn náà ṣiṣẹ́ kádàmù lọ́wọ́ tíra yìí Al-Burhan tí bá ní kí máa kà á ó ti pọ̀ jù lọ́wọ́ page thirty one to page thirty five Al-Burhan lil halal ibn al halal asheikh sauban adam abdullahi lilori. ṣé ó sàbánu sọ síbẹ̀ wípé lẹ́yìn ìgbà tí bàbá kú tí wọ́n yan lájínà táwọn lájínà wá pe ṣé láti wá dìrí bá gbogbo ṣe khadam la ilaha illallah tó wá pé ṣé ìwọ̀sùn ni pé kó lọ kó bàbá wá oúnjẹ kẹta bẹ́ẹ̀ tí wọ́n ń dẹ̀ bàbá yìí wò ṣé àṣẹ ìwọ̀sùn ni wọ́n ní wọ́n kó bàbá fún àwọn lájínẹ̀sì owó eléyìí báyìí ló ti rí owó eléyìí òun leléyìí owó eléyìí òun leléyìí owó náà sì pọ̀ ó pọ̀ níye lájínà ní ọjọ́ náà alhaji wa mọ̀ṣúrúdì alimi alága ní chairman lájínà náà àwọn káwọn gbé fún chairman alájà àdìmọ̀ alájà kọ́ lọ tọ́jú ẹ̀ di mítì tó ń bọ̀ bàbá wọn yẹ pé ah, owó ìpọ̀ òun ò lè kó nítorí àwọn ọmọ wọn tó wá gbà lọ́wọ́ wọn wọ́n gbé fún Sheikh Usman Olófùn ìgbà yẹn àwọn òtí kò wá ságége Ìlọrin lọ́tún wá tó ń lọ tó ń wọ̀ ṣé Olófùn ní àwọn ò lè kówó ìdání torí táwọn ò bá níláyè wá sí mítìrì míì tẹ̀lé máa ní bùkátà sówó yìí kó bá sí pé òṣùwọ̀n tó ti gbówó lọ làwọn gájìnà bá rorí wọn bá gbówó yìí fún mojúrù àti sheikh sauban àti sheikh ridwan wọn ni kọ́ mójútó àmọ́ ẹ̀dá wo mojúrù tẹ́wọ́ gba ọ̀rọ̀ ọlọ́run ni ẹ inna aradna al-amanata ala samawati wal ardi wal jibal. inna aradna al-amanata ala samawati wal ardi. ẹ̀bọ́n ọlọ́run ni a gbé pàtí pamọ́ gbàfipamọ́ agbe fún sánmọ̀ agbe fúnlẹ̀ agbe fún òkè afábìnrin àyà mi náà. òkè sánmọ̀ ilẹ̀ wọ́n kọ́ wọ́n láwọn lè gbà mọ́nà dání torí pé àmọ́nà ẹrù ọlọ́run ni. wà á ṣàfàpínà mi ni. wọ́n páyà ọlọ́run lára ẹgbẹ́ ah, ọ̀sán àfúgbọ́ àwọn olè gbé wà á mọ́lá lè sá. ṣùgbọ́n gbà tí wọ́n gbé fọ́ọ̀mù ènìyàn ó gbà á iná òwúrò àádọ́lù wọn. ọmọ ènìyàn táwọn ọgbà ń tẹ̀jú gbàgbé sí pé alábòsí oníjàmbá ẹ̀dá ni. wọ́n gbé àmánà lé mùdúrú mẹ́gàsì lọ́wọ́ mùdúrú mẹ́gàsì wọn sọ fún ṣé sàbán lọ́kàtà ayọ̀ alùpùpù ha torí púpọ̀ ni mùdúrú wọn sọ fún ṣé sàbán pé lọ báǹkì tá a máa tọ́jú owó ìsíwá. ṣé ó sábà ń sọ pé àwọn wá báǹkì kínní àwọn wá báǹkì kejì àwọn wá kẹta ọrụ báwo nígbà táwọn tó wá báǹkì ní mùdúrú bá sọ jálẹ̀ bọ́n ti máa ń sọ jálẹ̀ tó bá fẹ́ kẹ́lẹ́tọ̀ béèrè ẹ̀tọ́ rẹ̀. tẹ́ a bá fẹ́ wà lójú ìlànà táwọn ànábì ọlọ́run Muhammad ẹ jẹ́ kí n ṣàlàyé bá a ṣe ń pín ọlọ́run ló sọ pé kó ṣàlàyé ẹ̀ fún wọn ni pé ẹ̀kọ́ tó pọ̀ ọkọ́ mbẹ̀ náà ni pé tíwọ̀ náà bá jọ́ga ó jẹ́ mọ́mù ni o ó jẹ́ mùdírù ni o ó jẹ́ àmìdí ni o ó jẹ́ ni o gbogbo tó lè hùn kó jẹ́ tó jẹ́ pé pẹ̀lú àṣẹ rẹ àbí àṣẹ rẹ ní dúkìá àti gbogbo nǹkan táwọn èèyàn máa fọkàn sí gbà ẹ lè má gbé gbogbo ẹ lọ máa mọ ibi ṣàlàyé fún wọn o ìyẹn ló máa jẹ́ kí ọkàn wọn mọ́ má ṣe ń ṣe wípé ta ló fẹ́ bí ẹ lákàntì àwọn kan sàmì bẹ́ẹ̀ pé ta ní òbí mi wọ́n gbéra wọn sípò ọlọ́run lẹ́yìn tá a bá ṣe àṣegbé ta ló fẹ́ bí mi léèrè tẹ́nìkan bá bí wọ́n léèrè wàá ló ṣẹlẹ̀ ẹ̀ẹ́nà ìsáàbù wàá iná ilé máa bòhún tàbá ni ẹ má kàǹtì wá ọmọ sí inú òbí wọn wọ́n ní ìwọ Ah, kò sẹ́nìkan tó wà láyé ìta lè bí léèrè ìmẹ́nu ẹ̀ tàhíyà inú tàhíyà ẹgbàkẹ́yàn wá jọba tó jẹ́ gọfúnà sí ẹkíní kan wọ́n pòròbù èèyàn sẹ́rí pé òun náà ni wọ́n dálẹ̀ Nàìjíríà òkúta panel ẹwà sàkántì èyí tó máa pé ní EFCC àbíkẹ́rẹ́ àwọn pé e ah, ìjọ òun ló ní gbogbo tó ní àbẹ́ni tí ó wà ṣe tán èèyàn a jẹ́ kó o tó a máa ń ní kó tó dọ̀gá gbọ́ tí mò ń sọ tọ́lá tí ó wà ṣe bojú fáwọn èèyàn tí ó wà sọ pé owó tòun lòun fi ṣe kàn ń tí rówó kì í ṣodá àga tó jòkó sí yẹn àti kò yẹn náà ló ni. lè a ẹ wá. owó dàmbọ̀lẹ̀ kówó sí yògidì ìbúhun wọn pinnu yeye wàsáfúsà tí ó rí ní àtà yá omú lè mọ́ àti wọ́n gbàgbé ọjọ́ pàdé tọ́lọ̀hún sọ fánàbí pé إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله. ṣáà pé wàhálà ti pọ̀ ju gángan wọ́n gbé àwọn náà fún mùdírù bóun náà ti pọ̀ tó dè ní ọ̀la ọmọ sí kádàmù kọ̀wọ́ bóun yẹn ti rìn ìwà rọ́wà sí bèrè lọ́wọ́ mùdírù pé owó ní mo lọ́kọ sí èyí tó kó ní sèbọ̀ sí lọ́wọ́ sèbọ̀ sí ló ń jẹ́ bàbá ìkíní nù ní ẹlẹ́kejì arọ́wà sí wo chẹ́kì wọ́n mi yìí òtún ní chẹ́kì wíwá bá chẹ́kì owó bàbá Sheikh Adam tó wà lọ́wọ́ Sheikh Moshood ní bank three hundred and thirty four thousand naira tó ń ṣe déédéé three hundred million nígbà náà nineteen ninety two kódà àtúrí náà àfọ àtọ́jú owó ìgbẹ́ wọn kì í ṣe o bàbá wọ́n ní Sheikh Moshood ni ó ṣiṣẹ́ owó yẹn pé bọ̀tí wọ́n ti fi orí wọ́n ti fi owó yẹn pe orí Sheikh Adam. Sheikh Moshood bá kó chẹ́ẹ̀kì yìí wọ́n kọ chẹ́ẹ̀kì owó yìí orúkọ ọmọdúró bẹ́tẹ̀sì ló wà ń bẹ́ wọ́n mú fún ọ pẹ̀tọ́ owó bàbá tó wà ní àkáǹtì lọ́wọ́ mi rèé tó ṣẹ́kù ìwọ àtàwọn ọmọ ìwọ mo fi lé lọ́wọ́ bèèrè àwọn ọmọdúró pé owó ìbò ló wà dé ní dọ́là wáyé dọ́là àmọ́ ẹ̀nà hmm. mo sọ pé tẹ́ ẹ̀ bá ti dákẹ́ wọ́n wọn ọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ tiwa ẹ̀ tú àṣírí ayé fáyé èyí tó wàá tẹ́ ẹ lọ́rùn bẹ́ẹ̀ ẹ̀ lọ bẹ̀rẹ̀ ọ̀mùjúrò owó ṣẹ́kì yìí níbo wà ẹlẹ́kẹta níjọ́ tí mùjúrò wa announce ní mọ́ríkàsì pé mọ́ṣúdì ní ṣe ádámù jẹ̀wọ́n lówó afẹ́ sanwó náà gbogbo àtọ́ ọmọ ẹ̀wọ́n dá owó náà owó náà tún lé wọ́n wá kó lọ fún ṣéwọ̀n mọ̀ṣúdì èpè ní ṣéwọ̀n mọ̀ṣúdì fi sí wọn padà àáfàá mi ti mo jẹ mí lówó mo sọ síta kẹ́lẹ̀ mọ̀ kó má di gbèsè sọ́wọ́n àáfàá mi ń jálè kìá mọ̀ mo ti yáfi rẹ̀ wọ́n dá owó náà padà ẹgbẹ́ lọ́wọ́ mudiru mẹ́tẹ̀ẹ̀s bàbá dáadáa bàbá àlùbáríkà owó náà níbo lẹ kó sí ǹjẹ́ dá padà fáwọn tí wọ́n lówó àìdẹ̀lẹ̀ abẹ́rẹ̀ tẹ́yìn wá ń bu ẹnìkan pé ó ń jowó ẹnìkan ta ló lè ta ló lè ìwọ tó ń gbọ́ mi ẹ máa dájọ́ ẹ lára yín ẹ bẹ́ẹ̀ gbogbo àwọn afáyé o kò sẹ́nìkan tí ò jàǹfààní ṣé ìmọ̀sùn rírì bóyá ọlọ́láwọ́lá wọn ni ó àbá gbogbo afá amẹ́ríkà sì pátá ṣéun ṣéun wọn ṣáàzàlì wọ́n sọ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ wọn ṣéun ṣáàzàlì èmi salati yẹn sheikh abdullahi wọ́n ní gbogbo wa pátápátá táwa àtajà afá amẹ́ríkà ṣéun ṣáàzàlì ní ọmọ lajẹ́ fún bàbá mọ̀ṣúdì ọmọ ọmọ kéwù lajẹ́ fún wọn wọ́n tó àwọn wọ́n rí àwọn wọ́n ní kò sí owó táwọn bá nìdí kódà kó jẹ́ àpò márùn kódà kó dápò mẹ́wàá táwọn bá dọ́dọ̀ ṣé mọ̀ṣúrì pé àwọn fẹ́ yáwó kò sẹ́ni tó máa lọ tí ṣé mọ̀ṣúrì ò yálówó yẹn. àwọn arájọ àbẹ̀lódì wa dà pọ̀. àwọn arájọ àbẹ̀lódì wa dà púpọ̀. ọbẹ̀ ìlérí mi. ọlọ́bẹ̀ tẹ̀lé àwọn àtàlà àtàlàjì. gbogbo àtàbẹ̀ mẹ́gàdì. gbogbo àtàbẹ̀ mẹ́gàdì. ọmọ akẹ́ ohun àlàájì. ọlọ́mọ akẹ́ ohun àlàájì. kí èdè bá a fi pọ́nwálé. èdè bá a fi pọ́nwálé. wọ́n kọ́ wa. wọ́n kọ́ wa. wọ́n kọ́ wa. wọ́n lè wá. wọ́n lè wá. wọ́n fẹ́ràn wa. wọ́n fẹ́ràn aladi. aladi. gade. gade. mo ní di àpò márùn. mo ní di àpò márùn. nísìn. nísìn. ẹ bá ń wá. ẹ bá ń wá. àwọn ni ọwọ́ tó wọ́n ṣe ládàbẹ̀ o. ṣe ládàbẹ̀ o. wọ́n bọ̀ o. wọ́n bọ̀ wá. wọ́n ti dá padà. wọ́n ti dá padà. alájò ni náà ni. wọ́n ti náà ni. wọ́n dàpò mẹ́wàá. wọ́n dàpò mẹ́wàá. alájò ni náà ni. wọ́n ti ni. o ní ní àsìkí lọ́wọ́ fún láti pé ìyá àsìkí ń jẹ àwọn àtàbẹ̀ lára. káyọ̀ tí wàá tó wò ní. wọ́n wọn ní bẹ́ẹ̀. wọ́n ní náà nínú. wọ́n ní náà nínú. ọlọ́run wá ṣe báwọn náà. wọ́n wá ṣe báwọn náà. àtàwùjúrò wọ̀nyí ni àwọn náà yáwó lọ sí ìbọ̀sùdì ẹ gbàgbé ni ojú ayé Sheikh Adamu làwọn ti ń jàǹbá bàbá mùdúrú wa tèmi wọ́n lọ bá Sheikh Moshood lójú ayé Sheikh Adam ìkan yá wọn lówó nínú owó bàbá tó wà lọ́wọ́ wọn ẹ̀rí kan láì jẹ́ kí bàbá mọ̀ Sheikh Adam mọ̀ ta ló ní jàǹbá mò ń bí léèrè ká ló lè mò ń bí léèrè ọjà àwọn olówó lówó bàbá ṣé mọ̀ṣú ẹ̀ tó bá tó tó fowó náà ṣe iṣẹ́ bú ni kọ́yà àwọn olówó lówó bàbá àwọn fẹ́ fi jí tíra bàbá tẹ̀ alisan fi nàìjíríà lójú ayé ṣe kádà láì ti kú bàbá tó bá ń ṣe ìtọ́sẹ́ bàbá yìí kò ní jóná lákàyè lójú àwọn fẹ́ fi jí tíra bàbá tẹ̀ alisan fi nàìjíríà ṣé was words eh, eh. ẹ bá mi rí àdábọ̀lọ́ àyàtọ̀ gẹ́gẹ́ bí àmọ́ náà ṣé mọ̀sùlù sọ wípé a ń lè yẹ lówó bàbá bàbá lè béèrè kó tó dáwó padà kí ni kí n sọ fún bàbá ṣùgbọ́n tí máa ṣe rí pé màá yẹ ní sẹ́fà lọ́wọ́ tèmi fúnra mi kó lọ fi ṣe ohun tó fẹ́ ṣe ṣé mọ̀sùlù sí kò sẹ́fà ní wọn lọ́wọ́ hmm. ṣé mọ̀sùlù náà ló ọmọ ọ̀rí tẹ́lú wí nìyẹn o ṣé òun ṣáṣẹ́ ni wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wọ́n ní sí adáàbò sọ fún ọ pé ah, ah mọ́súrì o jàǹbá mi rí níbi owó mi o o jàǹbá mi rí o dà mi rí ọ̀rọ̀ ṣé òun ṣáṣẹ́ lẹ́gbẹ́ yẹn mo rí láwọn ṣé òun ṣáṣẹ́ lì nínú àwọn àfáwà tí wọ́n jẹ́ nílé tí wọ́n ti lọ nìyẹn ọlọ́run dẹ́kun ṣàbá ti kẹ́ wọn ọlá ànábì lọ́dọ̀ ọlọ́run náà nípa tí pé oníbàbá jẹun lówó mo ti clear àwọn síwájú ṣùgbọ́n kí tútù sọ. So ṣé ádámù jẹ ṣé òmọṣù ló wọn yáwó lọ́wọ́ ṣé òmọṣù hood kò sí lọ́mẹ̀ kí ni díẹ̀ ẹni tí bàbá ní kó lọ kó lọ gba owó yẹn wá lọ sọ fún mọ̀ṣúdì pé kó yá mi ní iye báyìí tọ́wọ́ fi tọ́wọ́ fi ra tíkẹ́ẹ̀tì fún òṣàṣà abdulrahman adanda láti lọ bá bàbá ní London òṣàṣà abdulrahman adanda fẹnu ara ẹ̀ sọ pé èmi abdulrahman nínú mọ́ṣáláṣí lọ́dún sọ èmi abdulrahman ní Sheikh Adam wọn ti lọ yá twenty nine thousand wà lọ́wọ́ ṣéwù mọ́ṣú gold. ọ̀rọ̀ bá parọ́ ọlọ́run bí wa ṣé kàdá mi rán mi kí n lọ bá wọn. wọ́n ní wọ́n lọ bá wa lọ owó tó sì wà lẹ́rù tó àbí kéèkì rẹ̀ ọdún láti dá lọ lọ bá mọ́túrì ẹ̀wọ̀n tó ta ó ní mo ní kó yá ní twenty one thousand naira wọ́n lọ dúnra tíkẹ́ẹ̀tì tiẹ̀ èmi ni mo wá gbowó náà lọ́wọ́ nírọ̀lẹ́ lẹ́yìn aago ọlọ́run tó kádàrà bó ṣe kádàrà ó wá pọ̀ láti mú lọ bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo owó tí bàbá kó lọ ọkọ̀ olé mi lọ́wọ́ kí mi mọ ọkọ̀ ìbọ̀ wá sọ̀hún àmọ́ wọn láti gbọ́ owó tí wọ́n lọ fi ra tíkẹ́ẹ̀tì tèmi kì í wá ṣe wọ́n yá èmi ni wọ́n rán èmi ni wọ́n rán. àfa abdulrahman ilẹ̀ gbóhùn ẹ̀yẹ ẹni tó ní kọ́ lọ yáwó wá àtẹni tó ní kọ́ lọ yá owó kọ́ lọ gbà owó náà wá ló ti sọ̀rọ̀ yìí àfẹ́lá akìsakún bada alfin dilala kí lẹ tó wá kiri ìbàjẹ́ òun lẹ́gbẹ́ ṣe ìbàjẹ́ tẹ ṣe títí títí tẹsán ayé dìbẹ́ ibẹ́ tẹsán ayé dàbẹ́ ṣe dàyí ẹ jáwọ́ kò la ibi ìbàjẹ́ náà na tábà sọ pé ọmọ kí ó yáwó lọ́wọ́ àfa rẹ̀ wọ́n mọ̀ láàyè bó fẹ́ dàlẹ́ ànábì yáwó lọ́wọ́ Abubakar oníṣẹ́lá Muhammad ó yá owó lọ́wọ́ Abubakar ẹ̀lọ́wọ́ olùdọ̀ gbàtà lójú fẹ́ Aisha tó ń ṣe ètò ìdánù ẹ̀ lọ́wọ́ ni àṣekọ́ṣe jíradé gbàtọ́dé mọ̀dínà Abubakar ló lọ bó ń ṣẹlẹ̀ mọ́ ọmọ pé kó parí igi ẹ̀ lórí Aisha ànábì sí gbogbo ó làwọn ti ná tán àbá Abubakar ayé àwọn lówó Abubakar sí ìyàwó àdé mọ́mọ́ lówó kí ni wàhálà gbé ọmọ kiri yàrá àfa ìyàwó lọ ọmọ kiri sí ànábì yàwó lọ Abubakar náà gbogbo ìtẹ́ ìṣe ayé mọ̀ pé ìbàjẹ́ bàbá ilẹ̀ fi ṣe lẹ́fẹ̀ẹ́ lẹ́yìn ṣe bàbá tẹ sàṣí títí títí títí tọ́lọ̀ òní kàlà sí ràn tó kó mọ́ríkàsì fún yín kí lẹ tún fẹ́ ó tún kó mọ́ríkàsì náà ẹ yé sàsì ẹ tún wá sàsì ní kọ̀rọ̀ títí tí kò tó yín ẹ tún wá gbangba nínú mọ́ṣáláṣí ẹ tún wá sàsì bàbá yìí ó ní pètẹ́sẹ̀ tí mo dúró mọ́ríkàsì sọ fún abọ́lẹ́gẹ́ pé làánà lọ́hùn bẹ́ẹ̀ lọ́mù yẹn lánìí fún ẹ̀yọ́ mọ́lẹ́gẹ́ tẹ̀ bá gégùn lé dèédé gbogbo ń tẹ́fẹ́ kó ṣe bàbá yìí pátá orí ló dà sí mo sọ fún yín ṣé wọ̀sùn holds algamawi wọn ò ṣe rọlù wọ́n ti parí iṣẹ́ pẹ̀lú sheikh adam abdullahi ní lórí ẹ̀gbọ́n sheikh sazali sheikh sazali sọ wípé sheikh moshood wọ́n gba àdúà lẹ́nu àfa àwọn àkọ́kọ́ wọ́n gba àdúà lẹ́nu àfa àwọn kejì wọ́n gba àdúrà lẹ́nu àwọn òbí wọn kí ṣáájà tó bá parí iṣẹ́ wọn lórí.